لا تقذفونا بالشديد فإنما سرنا على نهج خليل لمحمد سرنا على نهج خليل لمحمد وبقول من شرع شريعة نسرناه وعلى مقول láti inú kẹrì láti náà tàbí wàhálà àmàkù láti inú kẹrì láti di, tàbí wàbíkúlù káwọlé lásìtàdé níbi àwàtí àwòbílẹ̀ ṣàdé sínú mo sì tẹ̀kí nínú mo sì nádé àwòbílẹ̀ ṣàdé sínú mo sì tẹ̀kí nínú mo sì nádé.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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ́pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin. E òun náà ni oore wípé a jẹ́ mùsùlùmí nítorí pé òun náà ni oore kan tí ó ṣẹ́kù nígbà tá a bá dénú sáré òun nìkan ni oore èyí tó jẹ́ pé yóò wúlò fún wa ní gbangba ta àlìkèyàmà òun nìkan náà sì ni oore tó lè sọ wá di ọmọ àlìjánná àwa dúpẹ́ lórí oore náà alhamdulillah kí ọlọ́run ọba kó má gba oore náà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. àlékún oore kí ọlọ́run ọba kí ó ṣe fún wa. níta ń bẹ lọ́wọ́ bá nípa wa ìdẹ̀kùn Islam náà ni pé kọ́lọ́hún kó pa wá pẹ̀lú pé kí a jẹ́ mùsùlùmí. abẹ́lọ́hún kí ọlọ́run bá kó ṣe wá ní ẹni tí yóò jẹ ní naa pẹ̀lú sábàbí orin náà. lẹ́yìn wá gbà náà oore èyí tí ni lórí ní àyà èyí tí ẹnìkọ̀ọ̀kan wa tí a wà lórílẹ̀ ayé lónìí tí wọ́n lè kà wá mọ́ ẹni tí ń sẹ̀mí níbẹ̀ oore ńlá lélẹ́yìí jẹ́ torí pé àwọn tó ti lọ àwọn ti parí iṣẹ́ títí wọn ṣùgbọ́n àwa tọ́lọ́mọbó tí mú sọ́dọ̀ ọlọ́run sì tún fún wa láàyè láti lè ṣe iṣẹ́ sí dáadáa abẹ́lọ́run o pé à ń sẹ́mi yìí kọ́lọ́ ń ṣe ní nǹkan tí a fi jẹ ní àdìjọ́ náà má ṣe ní nǹkan tí a fi jẹ náà má kàwá má àwọn tí ó jẹ́ pé wọ́n parí ayé wọn ní ẹni tí wọ́n lọ́wọ́ bá òní yọ́nu sí má kàwá má àwọn tó ti sọnù má kàwá má àwọn tí wọ́n lọ́wọ́ bá ti bínú sí. lẹ́yìn wá gbà a dúpẹ́ pẹ̀lú sísẹ̀mí wa. Si adúpẹ́ pé ọlọ́run fún wa ní àlàáfíà pẹ̀lú ẹ̀ àlàáfíà tí ọlọ́run bá fún wa kọ́lọ́run kó má gbà ní ara wa gbogbo àwọn tí ò lálàáfíà kọ́lọ́run kó bá fún wa lálàáfíà àlékún àlàáfíà kọ́lọ́run ṣe fún ẹnì kọ̀ọ̀kan tiwa náà lẹ́yìn wá gbà náà oore ìtúndúnṣe pàtàkì tọ́lọ́wọ́n bá ṣe fún wa òun náà ni ní mẹ́tòlẹ̀ amni ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ lágbègbè wa tá a wà yìí òun ló yẹ kó jẹ́ ìrọ̀rùn fún wa láti máa lè máa sọ̀rọ̀ ọlọ́run láti lè máa jókòó gbọ́ ọlọ́run má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó tó bá a ṣe sí agbègbè yìí gbogbo ibi tí òun á sí fọ̀kànbalẹ̀ abẹ́lọ́run kí ọlọ́run kó bá a fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ kí ọlọ́run kí oró lu títóbi rẹ̀ kó bá a fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ òwò tí a ti ń jẹ́ àwọn mùsùlùmí kọ́lọ́n kó bá a ṣe ìrọ̀rùn fún wọn abẹ́lẹ́ àwọn ológun tó lọ́n bá ṣe fẹ́ni kọ̀ọ̀kan wọn kọ́lọ́n mọ́jú bàjẹ́ àlékún orí kọ́lọ́n kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wọn la hawla wala quwwata ní àná ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ nínú súrọ́tulẹ̀ àǹbíyá láti bí aya ninety four Quran twenty one aya ninety four òun náà ni ọlọ́run ti bá wa sọ̀rọ̀ ní àná ọlọ́run bá ń ṣàlàyé fún wa níbẹ̀ pé a'udhu billahi minash shaitanir rajim faman ya'mal minas solihati wa huwa mu'min فلا كفران للسعي وإنا له كاتبون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó sọ fún wa wípé faman ya'mal ẹnikẹ́ni tó bá lè ṣe mina solihat àwọn nǹkan tí agbára rẹ̀ ká nínú àwọn aṣẹ́ rí ó wá ṣe é àsọ fún wa tó lè ṣe gbogbo iṣẹ́ èrè tán náà yányá kò sẹ́ni náà ṣùgbọ́n ètí agbára rẹ̀ bá ká wọ́n fẹ́ kó o ṣe ẹni tó jẹ́ wípé wọ́n bá ṣe àwọn nǹkan tí agbára rẹ̀ ká nínú àwọn aṣẹ rẹ̀ wàhúwà mu'min tó sì jẹ́ wípé nígbà tí ń ṣe àwọn aṣẹ rẹ̀ náà ó jẹ́ mùmìnì ó jẹ́ ẹni tó jẹ́ ẹni tó ti di ìkànnú àwọn mùsùlùmí nígbà tí ń ṣiṣẹ́ rẹ̀ yẹn ìyẹn sọ fún wa pé tá a bá ṣiṣẹ́ rẹ tá a bá ti jẹ́ mùmìnì nǹkan ẹni tó bá ṣiṣẹ́ ẹgbẹ́ pé kò ṣe mùmìnì nǹkan náà fẹ́ sọ bí ẹni tó ṣiṣẹ́ rẹ tó jẹ́ mùmìnì kí la ṣe fún ẹni bẹ́ẹ̀ náà. fàlà kókó lẹ́lẹ̀ sáyé. irú ẹni bẹ́ẹ̀ fàlà kófòrọ́ náà lè sáyé yìí irú ẹni bẹ́ẹ̀ àwọn ọlọ́wọ́n bá ò ní ṣàì mú orí ṣiṣẹ́ tó bá ṣe ọlọ́wọ́n bá gan máa ń dúpẹ́ fún yàn bó ti jẹ́ pé àwa náà máa ń dúpẹ́ fọlọ́hún ṣùgbọ́n ọpẹ́ ti tọ́lọ́run ni pé kó san lẹ́sàn-án ọlọ́run ní a ní ṣàì mú orí sí iṣẹ́ tẹ́niyẹn bá ṣe ìtumọ̀ ẹ̀ náà ni pé àwọn ọlọ́run ọba á san ẹni náà á san lẹ́sàn-án ṣùgbọ́n ọ̀dọ́ bá jẹ́ múmìnì tó ń ṣe atẹ́tẹ́rẹ́ tó ṣiṣẹ́ rẹ̀ ó kábàámọ̀ tó bá ti jọ́ gbẹ̀ndàlì kìámà ẹ bá wá jẹ́ kèfèrí ó ṣiṣẹ́ rẹ̀ ó kò ṣiṣẹ́ rẹ̀ so kò sí ìyàn tó fẹ́ gbà àwọn ju ọlọ́run so ìjẹ́ kèfèrí rẹ̀ tó bá fi lè kú pẹ̀lú ẹ̀ yóò lọ jì àwọn ju ọlọ́run ni kò ní lẹ́sàn kankan nǹkan tí àyà yìí sọ fún wa nìyẹn ọlọ́run wa inna. wa inna law kasirun ọlọ́run ní iṣẹ́ eré tá a máa ń kọ́ ọ́lẹ̀ tá a máa ń sọ pamọ́ yọ̀ọ́ jẹ́ wípé ẹni tó ṣe yọ̀ọ́ jẹ́ mú mi nínú gbogbo àwọn tó bá ti jẹ́ kèfèrí iṣẹ́ eré wọn kò ní ìdíkà ìṣẹ̀ máa kọ́ ìjẹ́ kèfèrí wọn yẹn iṣẹ́ eré wọn ọkàn wà lẹ́gbẹ̀ẹ́ kan ni àwọn ọlọ́run ọba mọ gbogbo ẹ̀ wọn ò ní ṣẹ̀ṣẹ̀ máa kọ́ ọ́lẹ̀ lẹ́wọ̀n dáàmú fún iṣẹ́ eré kèfèrí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kọ́ ọ́lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba mọ gbogbo ẹ̀ tó bá wá di mùsùlùmí padà ọlọ́run ó da gbogbo ẹ̀ padà fún pé kí wọ́n kọ́ ọ́lẹ̀ fún so ọlọ́run wa iná lahu katibun. ọlọ́run ọlọ́run ọba à ń kọ́ àti pé àwọn màláìka láṣẹ kí wọ́n máa kọ gbogbo iṣẹ́ rere yín lẹ̀ so kò séńtẹ́ ní gba ẹ̀san rẹ̀ náà. ọlọ́run ọba ń fún wa nínú àyà ọ̀nà mẹ́ta òun náà la gbàtúmọ̀ ááyà yìí fún wa ní àná ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ànàhùn láyẹ́rìjì òun náà àwọn èèyàn tí wọ́n jẹ́ kèfèrí sáwọ́ ọlọ́run ọba ìlú tó bá jẹ́ kèfèrí sáwọ́ ọlọ́run ọba ìlú náà tá a bá wá pa ìlú náà rẹ́ ìlú tá a parẹ́ yìí ọlọ́run ọba wa ní tán bá ti wá parẹ́ yẹn píparẹ́ tí wọ́n parẹ́ ádámù rùjú yìhìm àìní lè padà wọn àwọn sáyé mọ́ ọlọ́run ní àrọ́ mọ́n ọlọ́run ní nǹkan ló ṣe yí pé ó ti di èèwọ̀ ni ẹ ń bá ti kú kó tún wá sọ pé òun ó tún padà wá sílé ayé sọ ọlọ́run ọba ní pé kò lè ṣe é ṣe mọ́ sọlá sọ ma pé àrọ́ọ̀mù bẹ̀yẹn yóò wà á jẹ́ pé kí ni o wà á jìbọn ádámù rùjú ìhìm wà á jìbọn àìní padà wálé ayé wọn wá kí wọ́n tún ayé wọn wá kí wọ́n tún wá tún ṣe dandan ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ó dáni ká filẹ̀ ní àrọ́ọ̀mù sọ pé ádámù rùjú ìhìn yẹn àrọ́ọ̀mù ó ti di positive méjì. gbólóhùn haram nǹkan ló ṣe wípé èèwọ̀ ni gbólóhùn tó jẹ́ positive ni eh, odidi negative méjì jàre sorry gbólóhùn haram gbólóhùn tó jẹ́ negative ni gbólóhùn ádámù rújú ìhìm gbólóhùn yẹn náà tún jẹ́ kí ni o ó jẹ́ negative so látara bẹ́ẹ̀ yóò di positive pé rújú uhum ni pé pípadà ká tún jẹ́ kí wọ́n tún sẹ̀mí lẹ́ẹ̀kan sí níjọ́ gbéǹde àlìkìyámà kọ́ wá jẹ́ wípé wọ́n padà wá sẹ̀mí wọ́n padà wá gba ẹ̀san ìwà tí wọ́n wù dandan ni lọ́dọ̀ àwọn ọlọ́wọ́n bá so kò sí èméjì ń bẹ́ẹ̀ wípé wọ́n padà di ẹni tó ṣe wípé yóò gba ẹ̀san nǹkan tó ṣe wípé ìwà tí wọ́n wù yẹn kí wọ́n wá padà láti wá gba ẹ̀san rẹ̀ kò sí èméjì bẹ́ẹ̀ wọ́n padà gba ẹ̀san rẹ̀ so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé tọ́lá bàbá fẹ́ pa ìlú kan rẹ gbogbo òlù tá a rí tá a parẹ́ tá a tẹ́ gbọ́ tá a parẹ́ pátá yẹnyẹn nígbà tá a bá ti parí pé a fẹ́ pa wọ́n rẹ́ ọlọ́run ni ádámùrù ju ìhìm ìlà táwọ́bà ọlọ́run ní hmm, wájibun ọlọ́ni irú àwọn èèyàn yẹn wọn ò lè padà túbá mọ́ láéláé láyéláyé wọn ò lè padà tó torí gbà ti parí ẹ̀ wí pé àwọn eléyìí o ibi tí wọ́n parí ayé wọn sí orí kèfèrí ni kẹ́nìkan àgbàdúgbà nítorí ká pa wọn lẹ́nìí àti mọ̀ pé wọn ò lè bá fi wọn lẹ̀ lọ́gọ́rùn-ún ọdún wọn ò lè padà túbá mọ́ tó lè lọ jẹ́ pé àwọn ọlọ́run ọba la pa wọn rẹ́ nígbà tá a mọ̀ wípé tútúbá kò lè ṣẹlẹ̀ fún wọn mọ́ ìrọ̀lọ́run bá ń ṣàlàyé fún wa pé a ní pàlú kan rẹ́ àfikún yẹ pé káwọn ọlọ́run bó ti ní mímọ̀ kan nípa ìlú náà tó jẹ́ pé òun náà ni a fi wá pa ìlú náà rẹ̀ náà. Àtà ìdá fòtí àti àjòjò ọmọ àjòjì. Ọlọ́run ọba ní ìpadà àwọn èèyàn yìí nínú túmọ̀ tá a túmọ̀ òun náà ní pé ẹ ti bá ń takò yìí pé àlìkìámọ́ ò lè ṣẹlẹ̀ ọlọ́ni àlìkìámọ́ ó ṣẹlẹ̀ rujuuhum ilal hayat fi yawmil qiyama wajibun pípadà wọn sísẹ̀ mí níjọ́ gbẹ̀dẹ̀ alkiyama lílì jaza láti wá gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run dandan ni ó ṣẹlẹ̀ ṣùgbọ́n báwo ni ó ṣẹlẹ̀ ìlà àtà ìlà àwọn ìlà fúti àti ó máa di ìgbà wo ni ó tó padà ọlọ́run afẹ́ máa ṣàlàyé pé ọlọ́run afẹ́ sọ̀kan nú àwọn àmì táàrí kálíkì àmọ́ ò tó dé òun náà ni kí àwọn kan tá à ń pè ní Yajuj àti Majuj tá a sọ ìtàn wa fún wa lánàá àwọn méjèèjì yẹn àwọn àràn méjèèjì wọn ò wà wọn wá balẹ̀ ẹlẹ́jẹ̀ wọ́n ti ń balẹ̀ ẹlẹ́jẹ̀ tẹ́tẹ́lẹ̀ wọ́n ti dé wọ́n mọ́ bì kan ní ìsìn tó bá dìgbẹ̀yìn ayé wọ́n padà wá jáde wọ́n tún wá ba ilẹ̀ ẹlẹ́jẹ̀ èyí tó jẹ́ pé Ọlọ́run bá yóò pa Jésù láṣẹ pé ìwọ Jésù o àwọn tó jáde yìí o agbára ẹnìkan kan ò lè ka wọn máa kó àwọn èèyàn lọ sí ibi òkè kan tó wà ní Philistine kó lọ ká lè mọ wọn síbẹ̀ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ bó ni pé kí ẹnìkọ̀ọ̀kan wa kí a lọ dúró sí láti lè bọ́ ní ọwọ́ àwọn Yàjúj wa Màjúj ọlọ́ni ata ìdá fúti àti. ata ìdá fúti àti Yàjúj wa Màjúj. ọlọ́ni tí ó fi di ìgbà tí àwọn tí wọ́n jẹ́ ìran méjèèjì tí wọ́n tóbi yìí tí wọ́n ó fi di ẹni tó ṣe yí pé wọ́n ó ṣílẹ̀kùn fún wọn láti jáde sórí ilẹ̀ ẹlẹ̀ ọlọ́ni wa um. ọlọ́ni àwọn tá a wá ń sọ yìí mi kú ìtumọ̀ alákọ̀ọ́kọ́ fún àdàbí náà ni pé alimọ̀rìtẹ́fẹ́ alimọ̀rìtẹ́fẹ́ omi náà lè arúndì alimakan alimọ̀tẹ́fẹ́ ominal ardi òun náà ni ilẹ̀ ẹlẹ́tọ̀ bá ga lọ sókè so ẹ̀yìn ilẹ̀ ẹlẹ́yẹn ibẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ àwọn dajal gbogbo ilẹ̀ ẹlẹ́tọ̀ bá ga lọ sókè ẹ̀yìn ẹ̀ wọ́n kàn máa jáde sí yàn lẹ́ẹ̀kan náà ni so yansilu náà wọ́n máa jáde ní yàrá-yàrá sí yàn láti bí àwọn lẹ́ẹ̀lẹ́ tó bá ga lọ sókè ẹlẹ́gbẹ̀jì náà ni pé wọ́n máa jáde sí yàn láti bí alimonkọ́tẹ̀ mílíọ̀nù ardi ilẹ̀ ẹlẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó pín yẹlẹyẹlẹ tí yẹn lè gba àárín méjì tó yẹ pé àárín kan wà báyìí so tó yẹ pé àwọn wọn pín yẹlẹyẹlẹ àwọn mi pé ah, àwọn akó ìtumọ̀ méjèèjì pọ̀ ilẹ̀ ẹlẹ̀ èyí tó jẹ́ pé yóò pín tí ó tún wá jẹ́ pé ibẹ̀ ó ga lọ sókè tí ó sì gọ pamọ́ ibẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn ìyàjú tí wọ́n ju wọ́n ti máa yọ síyàn tí wọ́n máa tú jáde sáwọn èèyàn láti máa jẹ́ pé láti máa hùwà bàjẹ́ ní orílẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣàlàyé ní ana ọlọ́ni ìsesí wọn nìyẹn so tó wà ni hàlíyà wọn nígbà tí wọn bá nígbà a bá sí wọn lẹ́ẹ̀lẹ́ lẹ́yìn tó yẹ wọn jẹ ẹ tí ó máa tú jáde láti bí àwọn ẹ̀yìn òkè so ibi a dé ní òun náà nìyẹn aya tí a tẹ̀síìrì dé ní lónìí abẹ́ láti bí aya ninety seven òun ni tafsir abẹ́lọ́run kí ọlọ́run bá kí ó sọ́dún ọ̀run kó fún ẹnì kọ̀ọ̀kan ní àgbọ́yé rẹ̀ náà. أعوذ بالله من الشيطان الرجيم واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا غفلة من هذا بل كنا ظالمين إنكم وما تعبدون من دون الله عصر جهنم أنتم لها ọba tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa ní àyà 97 nínú Suratul Anbiya pẹ̀lú nǹkan tí à ń bá bọ̀ ọlọ́ọ̀bá ń ṣàlàyé nípa ẹ̀ẹ́n tí ó ṣẹlẹ̀ kí àlìkìyámọ̀ ò tó ṣẹlẹ̀ kí gbogbo àwọn tó ti kú kí wọ́n tó dìde ńlẹ̀ padà ìkan nínú ẹ̀. E, òun náà lọ́lọ́run bá wa mú wá ní aya ninety six tó ń ṣàlàyé fún wa wípé àwọn tá a mọ̀ sí Yàjúj wà má Màjúj wọn ó di ẹni tó ṣe wípé wọn ó jáde nígbẹ̀yìn ayé ọlọ́run bá tún wá sọ nínú aya ninety seven ó ní wàkùtà rọ́bà lẹ́wọ́n dùlẹ̀ àkù gbólóhùn yìí èyí tí a kọ́kọ́ lè ṣàlàyé ń bẹ́ẹ̀. òun náà ni kí a kọ́kọ́ ṣàlàyé èdè lárúbáwá fún àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ èdè lárúbáwá tí wọ́n wà nílẹ̀ so ká kọ́kọ́ ṣàlàyé èdè lárúbáwá so yóò jẹ́ kí ó tún lè clear sí ọ̀pọ̀lọpọ̀ wọn dáadáa a wá sọ ìtumọ̀ rẹ̀ fún àwa yòókù náà tí a fẹ́ gbọ́ ìtumọ̀ rẹ̀ nǹkan tí àwọn àfa ọ̀nà méjì ni àwọn àfa ṣàlàyé fún wa níbí nítorí wáwù. Wow èyí tó jẹ́ pé ó wà níbi wàkùtà rọ́bà wọ́n gbà wípé tá a bá ti rí ìdáfútì àti yà jújù wọ́n máa jújù téèyàn bá ti rí ìdá ọ̀rọ̀ méjì ni ìdá máa ń bá wá ìyẹn ni pé nígbà tí ó ní ìdá máa ń túmọ̀ sí nígbà tí àwọn yà jújù wà máa jújù bá jáde tí wọ́n ń tú jáde sọ̀rọ̀ yẹn ò tí ì pé báwọn tẹ́ẹ̀bá nígbà tí àwọn yàjújù àti màjújù bá jáde tí wọ́n ń tú jáde ọ̀rọ̀ yẹn ò tí ì pé kí ló máa ṣẹlẹ̀ ọgbọ́rọ̀ tẹ̀lé so àwọn kan sọ yìí pé wáò tó wà ń bẹ̀ yẹn pé wáò ń gbà mí a máa wá moko hama tí ó jẹ́ zaida ọlọ́wọ́n bá a máa lékún lẹ́ni táìmù ń gbà mí àwọn gbà yìí pé wáò yẹn o ó lékún bẹ́ẹ̀ ni ipe nígbà tí àwọn yàjújù àti màjújù tí wọ́n bá ti ń jáde so wọ́n gbà yìí pé ó wá jẹ́ pé kí ni o ìkìtàrọ̀bá àlèwádùnlẹ̀ hákù so ìtí wa je ni wípé yọ wà jẹ́ pé ètò tó wá jẹ́ àwọn ààbò wà jẹ́ wípé nígbà tí wọ́n ń jáde yẹn o àlèwádùnlẹ̀ hákù àdéhùn tá a àdéhùn tá a ṣe ètò yẹ pé ó jẹ́ òdodo tó fìdí múlẹ̀ pé àwọn tá a ti parí àti gbogbo ẹni tó ti kú wọn ó dìde padà ìgbà náà o ká ti mọ̀ yìí pé èkúta rọ́bà ó ti súnmọ́ nìyẹn so tí wọ́n bá ti ń jáde báyẹn o àdéhùn yẹn ṣe kí nìyẹn o ó ti súnmọ́ so ó ti súnmọ́ nìyẹn gbẹ̀rẹ̀ pa àṣàlàyé fún wa lánàá yìí pé nígbà tí àwọn Yájúj àmàjúj bá jáde àmọye gan ni ó tún padà ṣẹ lẹ́yìn ìgbà náà wọ́n padà kú lẹ́yìn ìgbà tí wọ́n bá kú tán ọlọ́run ọbọ̀ padà tún ilẹ̀ ẹlẹ́ṣẹ̀ kódà àdìsí kan tún wá tó ṣàlàyé pé lẹ́yìn ìgbà táwọn yàjọ́ máa jújù tí wọ́n bá kúrò lórílẹ̀ ayé tán àwọn yóò tún padà máa ṣe hajj bá ti ń ṣe hajj yìí àwọn yóò tún máa ṣe umura bá ti ń ṣe umura sọ ọlọ́run ọbọ̀ ó tún lẹ́ẹ̀lẹ́ṣẹ̀ yóò tún ilẹ̀ ẹlẹ́ṣẹ̀ tílẹ̀ ẹlẹ́dẹ́ pé ilẹ̀ ẹlẹ́ owó dáadáa gbogbo ẹtí ń bẹ lórílẹ̀ ayé ni ó wà máa gbádùn gbogbo yẹn máa ẹni tí ó wàá sọ pé ó máa darí ayé ni àwọn mùsùlùmí so ṣùgbọ́n lọ́ni tí àjọ àmàjú ìbá ti jáde ìkọ̀tàrọ̀bà ìkọ̀tàrọ̀bà àlùwádùlà àkù tọ́lọ́bà ló ìkọ̀tàrọ̀bà ó ti súnmọ́ sísúnmọ́ tọ̀dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ó ti súnmọ́ lójú tiwa ó sì lè jẹ́ nǹkan tó jìnnà torí pé ládùbàdùsọ ọlọ́run ọba gẹ́ẹ́ ti jáde lọ́lọ́run ti sọ pé àlìkíyàmọ̀ ti súnmọ́ torí pé ara àmì tẹ́lẹ̀ gbàgbọ́ alìkíyàmọ̀ ti súnmọ́ olùṣiṣẹ́ ọlọ́run bá gangan ọlọ́dẹ ni alìkíyàmọ̀ ti súnmọ́ ẹ̀wù náà ti wá ń lò bọ̀ títí dìsí so ó sì súnmọ́ náà ni torí pé ìtí wọn ti lò sẹ́yìn kò tó kí ni o kò tó nǹkan ìbò dá ìbò dá ti lò sẹ́yìn tá a fẹ́ lò nísìn kò tó dá ti lò ti lò sẹ́yìn so ìwọ̀n bá ló kù bẹ́ẹ̀ so nǹkan yóò ṣe kí ni o ó ti súnmọ́ tí ò sí èméjì bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn àfáà àgbà yìí pé ẹ̀kútárọ́bà àlùwádùn lẹ́ àkù òní ó máa jẹ́jà wàhálù kíni ọ̀ ṣàrùtì tí wọ́n wàá gbà wípé wàhálù tó wà ń bẹ̀ yẹn o ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó lékún ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn àáfàá míì ní ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ẹlẹ́ẹ̀kejì àwọn tó wá pín sí ọ̀nà méjì so ọ̀nà ẹlẹ́ẹ̀kejì náà ni wípé àwọn sọ ara ẹ̀sìn àwọn máa sọ pé wàhálù kan jẹ́ záídà tá a sọ fún mi jẹ́ so ìtẹ́gbà náà ni wípé tí nǹkan bá jẹ́ ṣẹ́rìtù àtúnlé ṣe àtìfù lé lórí wáá wùlẹ̀ àtìfù ni wáá wùdọ̀ ẹgbẹ́ àfi so wọ́n pọ̀ mọ́ra wọn ìyẹn ni wípé ìdáfùtì àti yà jújù wá máa jújù nígbà tí a bá sí àwọn yà jújù wá máa jújù lẹ̀ tí wọ́n ń tú jáde àti nígbà tí èkúta rọ́bà lè wá dùnlẹ̀ hákù yẹn ni pé nígbà tí àdéhùn tó jódodo pé aláàfẹ́ gbé wọn dìde yẹn tó ṣe kí ni o tó ti súnmọ́ wọn ni àkó méjèèjì pọ̀ ni àṣẹṣẹ wa máa wò yí pé ta kí ni o wá jàwáàbù wa wọn wá ní àwa ní jàwáàbù wa wà níwájú lànà. wọ́n ní ìtàsọ ni wọ́n ní ọ̀nà ìtàsọ ni pé kọ́ọ́lù yà wáyé ìlànà kọ́ọ́lù ọlọ́run ni nígbà tí kíní yé o nígbà tí àwọn ẹjú wọn ẹjú jù bá jáde tí àdéhùn tá a ṣe yẹn tó fìdí múlẹ̀ yẹn èkótá rọ́bà tó súnmọ́ yẹn ni pé ó ti ṣẹlẹ̀ ní ọ̀wá àdéhùn ìwádìí pé àdéhùn yẹn ti ṣẹlẹ̀ yẹn àdéhùn pé aládàá wọn padà mọ́nà kí ni èkótá rọ́bà rí pé ó ti ṣẹlẹ̀ so látara bẹ́ẹ̀ kọ́ọ́lù gbólóhùn tí ó jáde lẹ́nu àwọn tó rò pa àlè dá wọn padà gbólóhùn náà rẹ̀ pé kí ni o yá àwáyé ìlànà yá àwáyé ìlànà kọ̀dìkúnná. kọ̀dìkúnná fi wọ́n fúlẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀ hàdà. yá àwáyé ìlànà gbólóhùn tí ẹ gbé èèyàn a máa fi jẹ́ pé kéèyàn wà nínú òfò ìbànújẹ́ èèyàn a máa pè bẹ́ẹ̀ tí ẹ bá dẹ̀ wà nínú dùnú náà tó ṣèèmọ̀ àyàn lè pè bẹ́ẹ̀ eléyìí àwọn eléyìí wà nù ìdààmú wọn ti wọn ti wọn sẹlọ ní wọn fi kú so gbólóhùn tí ó já ìrẹnu wọn gbólóhùn pé ah ìyá ti jẹ táwọn so gbólóhùn bíbà tó yẹn pé wáyélà ni ntí ò lè dá yẹn lóhùn wáyélà dẹ ni ìbànújẹ́ wáyélà ni ìyà ìyá wa o ìyà táwọn fẹ́ jẹ omi kò ti ṣẹlẹ̀ nìyẹn wọ́n wá ń pe ìyà torí pé wọ́n fi jẹ́ kí kíní ó lè bá lágbára dáadáa pé n tó fẹ́ ṣẹlẹ̀ sáwọn kò sí èméjì mẹ́ wọn ìyá wa ìlànà ìyá mọ̀ tí wàá ṣẹlẹ̀ sáwọn báyìí o kọ̀dí kúnnà fi a awa ti fọra a àrònú àti jẹ́ ẹni tí ti bẹ nínú ìfọ́nú fọ́ra mini aada níbi wípé ọlọ́run ọba ó gbé wa dìde àti wà nù fọ́nú fọ́ra níbi pé o ọlọ́run ọba ó gbé wa dìde balikúnnà rọ̀lìmí. balikúnnà rọ̀lìmí. wọ́n ní ah àsìtì wa jẹ́ alábòsí gbé gbólóhùn tí ó jáde lẹ́nu wọn nìyẹn ṣùgbọ́n alẹ́ mọ́ gbọ́rọ̀ wọn wọlé torí pé gbólóhùn ìtarọ̀bà náà àwọn náà ti fún ní túmọ̀ pé ó ti ṣẹlẹ̀ wọ́n ti fún ní kíni o ìtumọ̀ pé ó ti ṣẹlẹ̀ ìyẹn ló fà á tó pé àwọn míì nínú wọn wọ́n wò wí pé gbólóhùn míì sì tún wà níbẹ̀ náà tó jẹ́ pé a sì tún lè ṣe kíni o tá a lè tí a tún lè kí ni o a lè kà sí àwọn náà sọ yìí pé fa ìdá ìyá ṣáàkìsọ̀tún absorb. àwọn kan tún kà yẹn sí pé òun ló máa jẹ́ jàwáàbù wọ́n ní nígbà tí ìyàyọ̀ màjújù bá jáde tí wọ́n ń tú jáde tó sì jẹ́ wípé àdéhùn òdodo náà àdéhùn fi ná rọ́bà àwọn náà gba ìpè ó ti fìdí múlẹ̀ sọ ó ti ṣẹlẹ̀ wọ́n ní fàyídà tí bá ti ń ṣẹlẹ̀ báyìí kí ni ọ fàyídà ìyà. ojú àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí yóò wá pọ́n nígbà náà wọ́n rí pé ah ìtàn rò pé ò ní ṣẹlẹ̀ ó ti rí kí ni o ó ti wá ń ṣẹlẹ̀ báyìí àwọn pè yẹn náà ní jáwa ṣùgbọ́n a sọ fún wọn yín pé nígbà tí wọ́n fẹ́ lo ìdá tó wà ń bẹ̀ wọn so ìdá tẹ́ ẹ fẹ́ lò gan-an ni ó dìpọ̀ fáwù tó fẹ́ wà ń bẹ̀ àìlò fáwù pẹ̀lú ìdá ànílòpọ̀ lọ́ra wọn so látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n kọ́kọ́ mú ọ̀nà alákọ̀ọ́kọ́ wá àwọn náà ní tá pé wáwù yẹn o wáwù tó jẹ́ záídà ni torí pé inú sọ́tù sọ̀fàt irú ẹ̀ gangan wà bẹ́ẹ̀ báwo lọ́ba ti lè lórí ẹ̀nu alukurani kẹrin so látara bẹ́ẹ̀ àwọn náà nítumọ̀ wọn sì tún fìdí múlẹ̀ dáadáa tí ò sí wàhálà tí kò sí náà kẹ̀kẹ́ tó takò inú sọ́tù sọ̀fàt àyà one hundred and three ọlọ́wọ́n bá ń sọ fún anabi Ibrahim pé eh, ọlọ́run ṣàlàyé fún wa nípa anabi ibrahim àti ismail ọlọ́run ní falama asilama wàtá. وناديناه أن يا إبراهيم ọlọ́ni falama asilama nígbà tí anabi ibrahim àti ismail tí wọ́n juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run pé ìtọ́lọ́run ọba ní káwọn ó ṣe àwọn ṣetán láti ṣe wàtálà òun. tí anabi ibrahim wá dá ismail mọ́lẹ̀ anabi ismail ó dá mọ́lẹ̀ láì ó fi ẹ ẹ ó fi páríkẹ rẹ̀ ó fi lélẹ̀ tó fẹ́ du ó wàhálà. so lámọ́ òun náà gbọ́dọ̀ ní abala méjì wọ́n ẹlẹ́ẹ̀kejì yẹn a tó wá sọ pé àti nígbà tí àwa ètò túmọ̀ sí ni pé nàdẹ̀yìnà ù àwa pè pé à ń ya Ibrahim pé ìwọ Ibrahim wọ́n yẹ wà jẹ́ wà wùzà àyídà a máa wà nínú nǹkan tó bá fẹ́ jẹ́jẹ́ àwọn abishọ́tì so látara bẹ́ẹ̀ yẹn ló fi jẹ́ pé àwọn tó jẹ́ alákọ̀ọ́kọ́ àwọn náà ni a tẹ̀lé nínú àlámọ̀rí tí ń bẹ́ẹ̀ lẹ́yìn so àṣàlàyé ilé ìkólébá àtún clear níwọ̀n bá sí àwọn tí wọ́n tún jẹ́ àwọn tó lábùlẹ̀ ẹlmi sọlá bá ń ṣàlàyé fún wa nípa wípé nígbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn Yàjúj wa Màjúj nígbà tí a bá ṣí wọn lẹ̀ tí wọ́n ń tú jáde nígbà tí àdéhùn tó fìdí múlẹ̀ nígbà tó bá súnmọ́ so nígbà ìgbà náà àdéhùn tó fìdí múlẹ̀ ó ṣe kí ni o ó ti súnmọ́ so lẹ́yìn wá gbà náà ọlọ́run máa ní pé àdéhùn tó fìdí múlẹ̀ ó ti súnmọ́ ọwọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi fàyíra lójú ẹsẹ̀. fàyíra lójú ẹsẹ̀ tádéhùn yẹn bá wá ṣẹlẹ̀ lójú ẹ̀ tádéhùn bá ṣe kí ni o tó bá ṣẹlẹ̀ yíyá dọ̀míìrù yíyá tó wà ń bẹ̀ yẹn àlè túmọ̀ rẹ̀ torí pé kò lọ bá nǹkankan tí ẹ bá wo ohun tó wà lẹ́yìn kò ní yíyá yìí o. ta ló fẹ́ lọ bá kọ́ lọ bá nǹkan kan iya tàbí wúwà nígbà míì àwọn dọ̀mí tó bá rí báwọn tàbí iná iná wù tó bá rí ha àwọn bá ń gbà míì a ń pè wọ́n ní dọ̀mí irú ní àwọn dọ̀mí kì sọ irú bá yẹn yóò jẹ́ kankan gbogbo ọ̀rọ̀ tí ń bọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́ fún wa fa ìdá ìyà bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí a fẹ́ sọ yìí yóò wá ni nǹkan ó ní kíni Sha ṣá. ìlàrí àṣà kìsọ̀tulẹ̀ àbísọ̀rọ̀ lẹ́bí iná kẹfàrú. ṣá kìsọ̀tún àbísọ̀rọ̀ lẹ́bí iná kẹfàrú. ọ̀nà ni bá a ti ṣàlàyé ẹ̀ nínú èdè lárúbáwá bó wọ̀ kó pe ṣá kìsọ̀ yẹn náà ní mubtada kó tó pé alẹ́dí iná kẹfàrú kó jẹ́ fáìlì rẹ̀ sádàmà sádàlù khabar bó sì wọ̀ kó sọ yí pé àbùsọ̀rù lẹ́dí iná kẹfàrú ni mubtada tó wà lẹ́yìn tí ṣáàkì sọ yẹn dẹ̀ jẹ́ kọ́bárù bákan kan náà jọ ni wọ́n lójú ẹsẹ̀ tí bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ojú àwọn tó jẹ́ ojú àwọn kèfèrí ṣáàkì sọ ojú wọn pa ojú wọn le koko ni lójú ẹsẹ̀ tí bá ti ń ṣẹlẹ̀ so ọlọ́wà ni wà ní kí ni o yà kọ́ọ̀lù yà ìlànà yà náà so mọ̀kúlù kọ́ọ̀lì nìyẹn ọlọ́mọ pa kọ́ọ̀lá rẹ̀ wá parẹ́ gbọ́dọ̀ tí wọ́n sọ ni pé yakulun gbọ́dọ̀ tí wọ́n sọ ni pé yá àwa ìlànà ah ìyàmọ̀ tí wàá dọ́dọ̀ àwọn báyìí o ìyàmọ̀ tí wàá bá àwọn báyìí o kọ̀dìkúnnà. wọ́n ní ah a ti gbàgbéra àmọ̀ pé eléyìí ó ṣẹlẹ̀ àmọ̀ pé wọ́n ó gbé wa dìde sọ bí ó ti ṣẹlẹ̀ nìyẹn gbogbo náà sọ fáwọn ẹ̀pọ́ láwọn bó gbé wa dìde àwọn yẹn sọ pé irọ́ ni ṣùgbọ́n bàtí kí ni ẹ bá ṣẹlẹ̀ tán ó wá di nǹkan tó yàrá máa ṣàwọn èèyàn léèmà àwọn yẹn wá rí i pé àwọn ti wọnú bẹ̀rù ayérayé so ẹ bá ti jẹ́ kèfèrí láti bẹ̀yẹn ló ti bẹ̀rù ló ti bẹ̀rẹ̀ ìbẹ̀rù ayérayé tí ó fi gbogbo bí ó ti máa bá lọ́ntì ẹ̀ nìyẹn so ẹ bá dẹ̀gbẹ́ mú mi ni àti bẹ̀yẹn ló ti bẹ̀rẹ̀ ìfọkànbalẹ̀ so ó mọ̀ pé tó bá jẹ́ mú mi ni ó ti mọ̀ pé ọkàn yóò sì máa balẹ̀ lọ bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé wọ́n bẹ̀rẹ̀ sí máa pariwo pé ìyà ti jẹ́ tàwọn àwọn ti fọ́nú fọ́ra níbi ìgbédìde yìí balikunna. balikunna rọlimi. balikunna rọlimi. a àmọ̀ tí wàá di alábòsí balikunna rọlimi àmọ̀ tí wàá di alábòsí so àti di alábòsí nípasẹ̀ kíni o nípasẹ̀ wípé ẹ̀ńtọ́ yẹ ká sìn ọlọ́lọ́run ọba àwa ṣẹ̀ńtọ́ yẹ ká sìn nǹkan míì òun náà làwa ń lọ sìn so látara bẹ́ẹ̀ alábòsí ni wọ́n wọ́n parí ayé wọn sẹ́ni tó jẹ́ pé kò sìn lọ́hùn ẹni tó bá ti parí ayé rẹ̀ lẹ́ni tí ò sìn lọ́hùn alábòsí ni so ọlọ́ba ni wọ́n kúnnà ọ̀dọ̀ àtàlà ṣàbòsí sí ọlọ́run náà ṣàbòsí sí kì í ṣèyàn pé kí wọn ò gbé ẹ̀tọ́ ọlọ́run ọba wọn ò gbé fún ọlọ́run náà. إنكم وما تعبدون من دون الله يصر جهنم أنتم ń ṣàlàyé fún wa nípa nǹkan tí wàá máa ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama ọlọ́run ọba ó ń ṣàlàyé wípé ìnàkùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùsìn nǹkan míì lẹ́yìn ọlọ́run oníkún yẹn lọ bá gbogbo yín wọ́n máa sọ fún wa pé gbogbo yín tẹ́ ẹ jẹ́ ẹni tó ṣe wípé nǹkan míì lẹ́jọ́ sìn fún lẹ́yìn ọlọ́run ìyẹn ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alẹ́ àbìdúnà ghayrallah. ẹ̀yin tẹ ẹjọ jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run wà má ta àbùdù. àti àwọn nǹkan tẹ́ ẹ jọ́sìn fún àwọn nǹkan tẹ́ ẹ jọ́sìn fún min dunillahi tó jẹ́ wípé àwọn nǹkan yìí wọ́n èé ṣe ọlọ́run ẹ wá jọ́sìn fún wọn. Nam. Hasawul ọlọ́run ní gbogbo yín pátá yányán ẹ wà jẹ́ asọ̀bùn jahannam ọlọ́run ní ntẹ́ máa jẹ́ ni ntá fi kóná ntẹ́ máa fi dá iná oná ń pè ní asọ́bù ó lè jẹ́ igi ó lè jẹ́ òkúta kò sí nǹkan tí ò lè jẹ́ ọlọ́run ní gbogbo yín o ẹ̀ tẹ́ ẹ jẹ́ ẹni tí ń jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àti nǹkan tẹ́ ẹ fún tó yàtọ̀ tó jẹ́ pé ẹ jọ́sìn fún wọn táwọn náà dẹ̀jẹ̀ yí pé wọ́n gbà pé fáwọn sàlàyé so àwọn nǹkan fún tó yàtọ̀ sọlọ́run asọ́bùjà ọlọ́run ní gbogbo wọn ni ó jẹ́ nǹkan tá a máa fi dáná já fún wa pé asọ́bù olówó bó dẹ̀ pé nínú. ìwé tó wà lọ́dọ̀ ìyá wa Aisha ọ̀nà ni atọ́bù ọ̀nà ni igi ìsẹ̀pẹ̀ jahannama so ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ wà mọ́lẹ́kọ́ sí túnà fàkánú. ọlọ́ni àwọn tó bá jẹ́ ẹni tó ṣàbòsí tí wọn ò sin ọlọ́run ọba bó ti yẹ kí wọn ó sìn igi ìsẹ̀pẹ̀ náà jahannama ni wọ́n máa jẹ́ ṣùgbọ́n tí nǹkan bá jẹ́ asọ́bù nǹkan dáhà máa fi dáná ni tẹ́pẹ́ iná ó fi máa ru lọ sókè dáadáa so ojú bíi ìsẹ̀pẹ́ nìkan lọ so gbólóhùn asọ́gbù yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tán jẹ́ òun náà ni wọ́n kọ sínú àlùkùránì kẹrin òun náà gbogbo ntẹ́ ẹ bá ń sìn àtẹ̀yìn tẹ́ ń sìn ẹ jẹ́ nǹkan tó fi máa dá iná jahannama ọlọ́ni antun la awa àrídùn. gbogbo yín pátá yányá wàá rí dùn náà làá. gbogbo yín lẹ ẹni tó wọ inú nánà ẹ rí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa ìkan nínú àwọn tí máa ń sọ ìtàn fún wa òun náà ni ẹni tá a máa ń pè ní Muhammad bin a máa sọ ìtàn fún wa nípa aya yìí ó wá sọ ìtàn kan fún wa nípa aya yìí èyí tó jẹ́ wípé ó ń ṣàlàyé fún wípé òjíṣẹ́ ọlọ́run ọba ó jókòó níjọ́ kan pẹ̀lú Al-Walid ibn ìkan nínú àwọn tó jẹ́ ga nílùú Maka ó ní Walid ibn wọn wá jọ jókòó níbi Bethel Atik wọ́n òjíṣẹ́ ọlọ́run ọba jọ jókòó lẹ́yìn ìgbà tí wọ́n jókòó ń pè Haris ìkan nínú àwọn tó jẹ́ òun náà ni òun náà. òun náà wá jẹ́ ẹni tó ṣe yí pé ó jókòó pẹ̀lú wọn sọ lẹ́yìn ìgbà táwọn tí wọ́n jókòó yìí àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn inú ìran Quraish àwọn náà jókòó pẹ̀lú wọn tí wọ́n bá ti wá jókòó báyẹn èyí tó jẹ́ wípé tí àwọn kèfèrí máa ń ṣe náà ni wípé wọ́n máa throw questions sí òjíṣẹ́ ọlọ́run ọba wípé ìwọ́n sọ fún wa wípé àwọn òòṣà tá à ń sìn yìí sìn wọ́n ẹ eh, bóòlù tó láti sọ fún wa pé a gbọ́dọ̀ sìn wọn so òṣìṣẹ́ ọlọ́run bó máa ṣàlàyé fún wa pé wọn ẹsẹ̀ ń tẹ́ ẹkẹ́ ẹ̀sìn ìtọ́jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run bá wa sọ̀rọ̀ títí títí lọ́dúnrúbùnà Harris, onúbò òṣìṣẹ́ ọlọ́run ọba tí wọ́n jọ ń fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ó wà kọ̀ǹfìnsì ẹ̀ ó sọ̀rọ̀ débi pé èyí rí pé ah, ah, ntí òṣìṣẹ́ ọlọ́run ọba ń sọ yìí ó jẹ́ òdodo òṣìṣẹ́ ọlọ́run bá wa kà á yà yìí ó wá kà pé ìnákùnrin إنكم وما تعبدون من دون الله حصب جهنم. ó ní ẹ̀yin àti nǹkan tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run ẹ mọ̀ wípé igi àbí nǹkan tá a fi dáná jahannama lè máa jẹ́ sọlọ́ba kà fún gbàdúrà sọlọ́ba bá dé rí i pé òun ti wín ní ẹ̀kọ́ orin tó fẹ́ sọmọ́ sọlọ́ba wa kà á yà fún un. gbogbo yín ẹ wọnú ẹ tí ó sì méjì bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ òun gbàdúrà òun sì lè ṣe nǹkan kan mọ́ ó ti dákẹ́ kò lè ronú sí àyà yẹn ẹ̀rí ẹnìkan tó máa ń pè ní Abdullahi ibn Zabuharo so òun á dé pé ẹ tún lè ronú sí àyà yìí ni tó bá wà lẹ́kọ̀ọ́ bá wà ń bẹ́ẹ̀ gbàdúrà ìṣọ́lá wọn bá ń sọ̀rọ̀ yìí ni òun á ṣàlàyé fún yín pé kí ló ń ṣe ìwọ ò lè ronú sí tó sọ yìí gan ara tó sọ yìí gan ò mẹ́rin jáde láti inú ẹ̀ <laughs> tó sọ fún wípé irọ́ nípa pẹ̀lú tó sọ yẹn tó sọ fún wípé ẹ̀hẹ́n ọ̀dà òun á ní àwọn èèyàn bá bẹ̀rẹ̀ tuntun wò wípé à ṣé wọ́n tún lọ́rọ̀ kan lọ́bẹ̀ sọ fún ìṣẹ́ ọlọ́run ni wọ́n bá tó ìṣẹ́ ọlọ́run ọba wọ́n bá tún da jókòó ló bá sọ fún ìṣẹ́ ọlọ́run ọba yìí pé ok ọ̀dà o ṣé tó sọ nìyẹn no problem wọ́n bá tó ìṣẹ́ ọlọ́run ọba yìí pé àwa ní titi wa a mọ̀ pé àwọn igi là ń sìn àwọn kan ń sin nǹkan míì àti ẹ̀gbà yìí pé gbogbo àwọn jẹ ẹni tí wọn kó sínú náà ṣé àwọn màláìka táwọn kan tó ń sìn àwọn màláìka náà wọn nù náà isa mariam táwọn kan ń sìn tó gbà igbe tó ń sọ àwọn kan ń sìn wọ́n kó náà wọ́n kó dànù náà <laughs> wọn bẹ̀rẹ̀ sí gbogbo àwọn tó jẹ àwọn tó jẹ àwọn ẹni eré kan tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn yẹn sì ń sìn wọn ṣé wọn wà kó wọn dànù náà <laughs> òṣìṣẹ́ ọlọ́pàá wa sọ fún yìí pé ìwọ àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí sèmọ̀ yìí pé eléyìí máa tó fa nǹkan jáde òṣìṣẹ́ ọlọ́pàá wa ni kúlù mọ̀nì àhábà àyùn bàdàmì dùn nílà fàwùwà máàmán àbàdàhùn gbogbo ẹni tó bá ti yọ́nú wípé kí wọ́n jọ́sìn fún òun kí wọ́n máa jọ́sìn fóun lẹ́yìn ọlọ́run òun ni ó jẹ́ pé ọlọ́run bó kó wọn àtẹ̀ntì ń jọ́sìn fún ni ó kó wọn dànù náà sọlọ́ba ni tọ́lọ́wọ́ bá ń sọ nìyẹn pé ìnáma yà àbùdúwùnà ṣètò èṣù ni àwọn yẹn ń jọ́sìn fún kì í ṣe àwọn yẹn náà ń jọ́sìn fún so wà má amara ti obi ibà àdàtì ntẹ̀sù pa wọn láṣẹ bí kí wọ́n máa èṣù ló pa wọn láṣẹ bí kí wọ́n máa jọ́sìn fún àwọn yẹn àwọn yẹn kọ́ so ẹni tí ó máa jẹ́ ẹni tí wọ́n lè sọ pé eléyìí òun ó kó pọ̀ mọ́ àwọn àwọn tí wọ́n jọ́sìn fún un ná ọ̀yẹ́dẹ́ wa ni wọ́n máa jọ́sìn fún un ni sọlọ́bi jẹ́ pé àwọn èèyàn kan lórílẹ̀ ayé lónìí bóyá ṣéèkù kan ni àbí nǹkan kan ni òyòrò gbé àlùwàlá àwọn èèyàn ìgbékúgbé onígbé so n tí ó fi jẹ́ pé wọ́n kó pọ̀ máwọn èèyàn yẹn nínú ná òun nìyẹn so gbogbo ẹni tí bá ti ń sọ pé òun pùn ẹnìkan ní ìbàdà pé òun lòun bá gbé so irú ẹni bẹ́ẹ̀ ó máa ń jẹ́ nǹkan tó ṣe yí pé ẹni náà wà ẹni náà jẹ́ ẹni tó ṣe pé yóò wà pẹ̀lẹ́ ní ẹni náà ná torí pé òun náà ló yọnu sí pé kí wọ́n máa jọ́sìn fún òun ló fi jẹ́ pé àwọn àfa wọ́n máa ń sá ló fi jẹ́ pé wọ́n máa ń rẹra wọn lẹ̀ torí pé ẹni tó bá ti jẹ́ pé ẹni tó bá fún ní ẹ̀bùn kan nínú mọ́ titọ́ lọ́wọ́ ọba àwọn tí wọ́n máa ń tẹ̀lé wọn wọ́n á máa kọjá àrà nípa wọn so wọ́n á nífẹ̀ẹ́ wọn lánìí jù so àṣàlàyé fún wa náà níjó ni pé àwọn kan náà forí balẹ̀ fún Ali ìfẹ́ àníjù ni wọ́n ní so téèyàn bá nífẹ̀ẹ́ ẹnìkan lánìí jù pé àáfàá kan ni kódà kò ní fẹ́ kí wọ́n sọ̀rọ̀ rẹ̀ ni pé a ah, ó pé ìdájọ́ tí àáfàá yẹn mú wa wọ́n ṣe mistake ó ní pé a ah, eléyìí sọ pé <laughs> ìdọ́wọ́ táwọn àáfàá wa mú wa ó ṣe mistake ló <laughs> bá ní lè ṣàlàyé tó lè prove ẹ̀ kí ló wà eléyìí kò ṣe mistake. gbogbo àwọn tó ṣáájú wọn sọ pé òṣìṣẹ́ ọba nìkan ni ò lè ṣe mistake ṣùgbọ́n ìlànà sọ pé ah, àáfà o ẹ̀yìn tí wọ́n sọ ń bẹ̀ yẹn wọ́n ṣe mistake láti à ah. yóò sì bẹ̀rẹ̀ sí kórìíra ń tì látara bẹ́ẹ̀ so kò yẹ kó máa rí bẹ́ẹ̀ so a nífẹ̀ẹ́ èèyàn nítorí títọ́ lọ́hùn so tá a bá fẹ́ bínú sí yàn náà bínú sí nítorí so gbogbo àwọn tó bá ti jẹ́ wọ́n wà ga ara tí wọ́n gbọ́dọ̀ máa ṣọ́ra fún nìyẹn kí wọ́n má ṣe ẹbọ látara wọn wọ́n gbọ́dọ̀ máa sára pé káyọ̀ wọ́n di ẹlẹ́bọ látara wọn kí wọ́n má lọ kà wọ́n sí jù kí ọ̀rẹ́ nìkan kó ní pé àgbà tó ń bá tó bọ̀ lọ́wọ́ àgbà tó ń bá tó fọwọ́ ka sọ rẹ̀ àgbà tó ń bá tó ṣe kankan kóhun tó pé tó wọn bá àwọn tó bá fi lè dìmọ̀ nígbèsè ayé òun tòun ti dá kò sẹ́ni kankan bẹ́ẹ̀ wẹ́n tí bá ti ń ṣe léyìn tó ń lọ sáré tẹ́lẹ̀ nìkan gbàdáyọ̀ tiẹ̀ máa ti ń sáré tọ̀ wọn kọ́ra ẹlòmíì kò sí tí wọ́n bá pè fún ẹ tí wọ́n lè sáré tọ̀ bẹ́ẹ̀ ká bá gbọ́ ọmọ rẹ̀ jáde ní ìtòtú sọ pé kíní kan ni àwọn yóò tún máa sáré tọ̀ lẹ́yìn pé <laughs> àwọn tó fẹ́ àwọn tó fẹ́ rí dáadáa látara rẹ̀ so tó báwọn yẹn gọ̀ bàjẹ́ so kọ́lọ́mọjà wà náà àwọn tó gọ̀ so látara bẹ́ẹ̀ àyè sọ pé lórí pẹ́ nìkan so tó bá fẹ́ nífẹ̀ẹ́ ó lè bọ́ lọ́wọ́ tọ́lọ́ bá dé káyè dọ́dọ̀ rẹ pé mo fẹ́ bẹni lọ́wọ́ pé ó kéde pé wàá kà sí pé ìbọ̀ lọ́wọ́ yẹn ìṣòro rẹ kan ó kú o bẹ́ẹ̀ àbí nǹkan onífẹ̀ẹ́ rẹ nítorí ìtọ́lọ́ni tó ẹ tún máa kó bẹ́ẹ̀ nìyẹn náà tó bẹ́ẹ̀ nìyẹn náà ẹ̀rẹ̀ yẹn lè kó bá káwa ẹjẹ́ àwọn ẹ̀dọ́ fẹ́ dì mọ́ mi wá dì mọ́ mi ẹjẹ́ àwọn ẹ̀dọ́ fẹ́ fa aṣọ mi wá fa aṣọ mi òun náà ti yọnu sí pé wọ́n á máa sin òun nù so látara bẹ́ẹ̀ tó máa fẹ́ wọ náà wọ́n kó náà pọ̀ mọ́ wọn so ló fi jẹ́ pé ìṣọ́ra gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ bá ti ń ga sí bẹ́ẹ̀ ni ìṣọ́ra gbọ́dọ̀ wà àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ni wọ́n máa ń ṣọ́ra jù so ló fi jẹ́ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ́n máa ń ṣọ́ra gan dá ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ rẹ̀ ṣe fúnra rẹ̀ kì í tó fẹ́ káwọn sọ̀ abọ́ gbogbo ọdọ àti pé àwọn sábà fẹ́ sọ di pé wọ́n fẹ́ sọ di nǹkan kan báyìí kò ní fẹ́ kí wọ́n bá kò ní fẹ́ gbàtọ fẹ́ kú bẹ́ẹ̀ ló fi parọ pa àwọn èèyàn pé sàárè òun yìí o àwọn tó ṣáájú lọ sàárè àwọn ànábì Ọlọ́run máa ń sọ di ibi tí wọ́n ti máa ń jọ́sìn ni o ẹ gbọ́dọ̀ kí ni o ẹ má wàrà tẹjẹ àlù kọbùrì wọsànà ẹ má sọ sàárè mi di ibi tí wọ́n ti máa lọ máa jọ́sìn oyin náà ti pariwo wọ́n tó bá ti mọ̀ pé nǹkan báyìí wọ́n ó ṣe lẹ́yìn rẹ̀ tó o kú tán o ní láti sọ fáwọn èèyàn sọ ma pé sáré rẹ wọn ó gbé síbi kan wọn ó sì mọ ẹkì báàbù lé lórí wọn ó mọ nǹkan lọ ga lọ lé lórí táwọn èèyàn ó sì mọ yípo rẹ ó dùn pé ó ti di àfáàgbà tó jẹ pé tí wọn fi lè gbé òkú rẹ tí wọn gbé sí ibì kan tó jẹ pé wọn náà ti mọ pé àwọn èèyàn ti fẹ́ràn rẹ jù so ó ti mọ pé ó ti di àfáàgbà tó gbé òkú rẹ síbi kan tó jẹ pé gbogbo èèyàn ní ó fẹ́ wá láti wá sọ pé àwọn sí àfẹ́ máa tà wá fún ẹ̀ ní tó dáa fún ọ òun náà ní pé kó o dáàbò bo ìtàwọn èèyàn òfin ní ṣe bẹ́ẹ̀ wọ́n gan gbọ́dọ̀ gbìyànjú àti dáàbòbò ẹgbẹ́ kan náà àwọn àfa àtọ́jọ́ pé ti ṣáájú lọ oníṣẹ́ iná sùn albani ìgbà tó fẹ́ sàsọ́lẹ̀ fáwọn èèyàn pé tí n bá kú tán wọ́n ṣàlàyé tí n bá ti kú tán ẹ má àwọn tó bá sì wà very very important ní kẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ àwọn tẹ́ ẹ mọ̀ wà very very important ẹ jẹ́ wọ́n mọ̀ ẹ má dòde ẹnì kankan ẹ tó bá wà very very important tẹ́ bá ti ṣe báyìí ibi tẹ́ sinmi sí ni ẹ bá sí yàn nígbà tó bá tẹ̀ ẹsẹ̀ sun wọn tán ni wọ́n ẹsẹ̀ ń ṣàlàyé fáwọn èèyàn pé bàbá ti kú so làwọn ẹsẹ̀ wà gbọ́ ẹlẹ́ni gbàdégbà náà bá gbọ́ pé bàbá ti kú báyìí à ṣéwù kan kú báyìí ẹlòmí ò tìráfù lọ bẹ́ẹ̀ nítorí ẹ̀ ni olùdókè bẹ́ẹ̀ ọ̀fẹ́ lọ rẹ́ sọ ni bẹ́ẹ̀ ọ̀fẹ́ lọ fọ́ kà sọ ni bẹ́ẹ̀ ọ̀fẹ́ lọ ṣe gbogbo ẹ̀ ni. kẹ́ni ọ̀fẹ́ kan wá ṣètò pé kí wọ́n ti sin òun gan kí wọ́n tó máa kéde gan pé kí wọ́n tó sọ pé òun kú gan so ara wà sí yàtọ̀ dáa ni tó pé kí wọ́n bá kó bá wájú ọlọ́run àwọn èèyàn máa fẹ́ kó bá àyàn wájú ọlọ́run ni tó pé èèyàn náà ti máa mọ̀ pé nǹkan tán lè fẹ́ ṣe lẹ́yìn òun nìyí tó bá ti lè fẹ́ ṣe lẹ́yìn rẹ̀ ó tún dáàbò bora rẹ̀ kọ́mọ́ bá ṣe so ilé ló dáa púpọ̀ jù kọ́mọ́ bá di pé torí pé yíyọ́nú yẹn àbẹ́yẹn nífẹ̀ẹ́ rẹ̀ èyí ò fi lè mú kúrò tí wọ́n fi ní sọ pé ah, èyàn náà nífẹ̀ẹ́ kí wọ́n jọ́sìn fún ẹ tó ti ṣe bàádà dáadáa fọlọ́n tó jọ́sìn fọlọ́n dáadáa tó wá di jọ́gbìn dàrí kátà jọ́sìn fún wa kó bá torí gbọ́kàn nífẹ̀ẹ́ pé wọ́n pé wọ́n jọ́sìn fún tó náà tó wá kọ́ wa so látara bẹ́ẹ̀ yẹn náà so ó ń nípa wípé àwọn nǹkan tá a máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́run gẹ́gẹ́ bí àwọn afáwọn ní tafsir gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé àwọn nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run wọ́n pín wọn sí ọ̀nà mẹ́ta àwọn èèyàn wọ́n ń jọ́sìn fún nǹkan tí ò lè sọ̀rọ̀ tí ń bẹ lórílẹ̀ ayé nǹkan tí ò lè mí tí ò lè sọ̀rọ̀ àwọn èèyàn ń jọ́sìn fún lórílẹ̀ ayé wọ́n ń jọ́sìn fún bíi lórílẹ̀ ayé wọ́n ń jọ́sìn fún òkúta kò sí dáhùn yòókì jọ́sìn fún kọ́dà ẹlòmíì ó lè mú èso lásán tí ó sì máa jọ́sìn fún so n tí ò lè mí tí ò lè sọ̀rọ̀ so àwọn èèyàn wọn ò máa jọ́sìn fún àwọn èèyàn ò ní aponú jù so asinam òòṣà igi tá a fi dáná ẹlòmíì ó sì wà lọ́ọ́ jọ́sìn fún so látara bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo igi tí wọ́n bá jọ́sìn fún pátáyányán gbogbo ẹ̀ náà ni ọlọ́run bá fi kò yín náà lọ́lọ́run fi sọ pé wàtákùn náà rọ̀ alẹ́tì wàkúdù àná. wàtákùn náà rọ̀ lẹ́tì wàkúdù àná sọ̀rọ̀ ìjà rọ̀. òkè dàtí nìkan. ọlọ́run ní ẹgbẹ̀rú náà alẹ́tì wàkúdù ha ní tá a máa fi kò iná yẹn òun náà ní àná àwọn èèyàn wà náà tó jẹ́ kí náà máa lo òkè sí tí ó bẹ̀jẹ̀ kí ni wọ́n máa ru lóòkè sí tẹ́ bá ti ń jù wọn bẹ́ẹ̀ náà yẹn wọ́n máa ru lóòkè sí ọlọ́wọ́n ni wálé ìjára gbogbo àwọn àfa àpáta ni apanupọ̀ wípé gbogbo òkúta táwọn èèyàn bá jọ́sìn fún láyé wọ́n wà ní tí wọ́n fi kóná gbogbo téèyàn bá jọ́sìn fún láyé tó jẹ́ nǹkan tí ò lè mí sẹ́gbẹ́ nǹkan tí ò lè mí sóhun dẹ́sẹ̀ ni kò dẹ́sẹ̀ sóhun lè àhábà pé kí wọ́n jọ́sìn fún o kò lè àhábà rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá sọ pé òun ó tún ibi tó lọ́wọ́ bá bínú dé owó wà gbogbo kíní yẹn padà yẹn owó ṣe kíní owó kò dànù náà ó yà nù tí ó fi dáná tí ó sì bẹ́ẹ̀ mú bàtà tó ló ń jọ́sìn fún omi ti wà fi dáná tí wàá dijọ́ bí dàrí so ikọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn nínú nǹkan tí àwọn ènìyàn tí wọ́n máa ń jọ́sìn fún nínú nǹkan táwọn èèyàn jọ́sìn wọ́n jọ́sìn fún àwọn nǹkan tó jẹ́ pé nǹkan ẹlẹ́mìí wọ́n jọ́sìn fún àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run irú ẹni Isa ibn Maryam so wọ́n jọ́sìn fún so Fìràhùn gan fún ara rẹ̀ ó pe ara rẹ̀ lọ́lọ́run fáwọn èèyàn rẹ̀ táwọn náà gbà pọ̀ lọ́run ní kọ́lá ó ní ana rabbukum al-a'la. so ó ní pé òun òun ni ọlọ́run tó yẹ pé òun ló jù so firaun so nínú àwọn nǹkan tí ń sẹ̀mí ni tó jẹ́ wípé ó pera rẹ̀ lọ́lọ́run òun àtàwọn tó gbà pọ̀ lọ́run ni wọ́n jọ wà náà nani tí ò sí èméjì mẹ́ àwọn ànábì ọlọ́run ọba náà wọ́n á máa pè wọ́n lọ́lọ́run inú ẹ̀ Isa abunu Mariam àwọn èèyàn pè lọ́lọ́run ṣùgbọ́n òun kọ́ ló pera rẹ̀ lọ́lọ́run so òun ò lè bá yàn wà nù náà láéláé lóbi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n jẹ́ ẹni tó ṣe wípé tánàbí bá ti ń sọ̀rọ̀ fún wọn nípa Jésù wọ́n tún máa ń wò wípé kò sí yàtọ̀ láàrin Jésù àtòsà wọn so wọ́n máa ń wò bẹ́ẹ̀ wípé kò sí yàtọ̀ láàrin Jésù àti kíni o àti òsà wọn máa tí wọn Isa tó ń sàlàyé jésù fún àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn mùṣírikùn àwọn ọ̀ṣẹbọ àwọn ní pé eléyìí kì í sọ̀rọ̀ ànídìí rọ̀rọ̀ bá jésù làwọn ọmọ kà sí bí òsàlùbẹ́ àbá náà ti ń sin kankan àwọn ẹ̀ náà ń sin òun náà ní so kò wọ́n ti ẹ̀ kà sí ara tiwọn náà wọ́n kọ́ lu. ọ̀pọ̀lù àhàlíyàtúnà khayrun àmọ́. wọ́n ní òòṣà wa gan lóore ju jésù lọ <laughs> àwọn mùṣírikùn lọ sọ bẹ́ẹ̀ pé òòṣà wa ó lóore ju jésù lọ <laughs> lọ́dọ̀ nam. màá dọ̀rọ̀ kúrò lápá ìlà jàdàlá. ọ̀ní ọlọ́run sọ fún ànàmì pé má bá wọn jiyàn lórí eléyìí sáà fi wọn lẹ̀ gbogbo tí wọ́n ń ṣe ń padà yẹn wọ́n fẹ́ ká ẹjọ́ máa jiyàn kẹ́ẹ̀tọ́jọ́ máa kẹ́ẹ̀jọ́ máa jiyàn ni má bá wọn jiyàn rárá ọlọ́run kí ni o. báyìí ọlọ́run ni bali um inú sọ́ọ́tù sukuruf ni ọlọ́run ni bali um kọ́ ọ́ mú kọ̀ sí mú wọn ọlọ́run ní fifty seven to sixty one ọlọ́run ní àwọn tán jẹ́ àwọn kèfèrí àwọn tí wọ́n kàn máa argue ní gbogbo ìgbésí ayé wọn so wọ́n gba nǹkan tí wọ́n fi argue so argument ò kì í ṣe nǹkan tó dáa téèyàn náà máa sọ pé nínú ẹ̀sìn ọlọ́run kí wọ́n káyà kúránì fún ọ kó wá máa yọ àwọn ọ̀rọ̀ kan jáde ń bẹ̀ yìí pé how come bóde lè ti lè rí bẹ́ẹ̀ àfa mo fẹ́ kẹ́ ẹ̀ ṣàlàyé fún mi tó o dẹ̀ lánìyàn gidi tí èèpo fẹ́ béèrè pé o fẹ́ gbọ́ nǹkan yìí ọkàn fẹ́ máa argue pé tó bá jẹ́ òdodo èmi lè pè ní rọ́ ó jí àwọn ju ọlọ́run ọlọ́ni àwọn tó ń jẹ́ àwọn kèfèrí ìṣesí wọn nìyẹn náà. inú wọn ilá abidulẹ̀ àní àmúna àlẹ́ ọlọ́ni jésù jẹ́ nǹkan kan ẹrú ọlọ́run ló jẹ́ lọ́dọ̀ wa ànábì sàlàyé fún wa lọ́dọ̀ gbogbo wa náà ẹrú ọlọ́run ló jẹ́ ṣùgbọ́n àni amúna àlè a sì dẹ̀kunlé lórí nípa pé wọ́n bí lọ́nà ìyanu. wọ́n jẹ́ àlè lè wà ní ìṣòro yìí ọlọ́run ni a ṣe jésù ní nǹkan àmì fún láàrin àwọn ọmọ israelite láti ṣe ní àmì fún gbogbo wọn pátáyányá nam so ó ti dábàá nam ọlọ́run bá tún ṣàlàyé lọ síwájú ṣùgbọ́n a kàn ń ṣàlàyé nípa pé isa bunu mariam àwọn èèyàn jọ́sìn fún so látara bẹ́ẹ̀ làwọn mùsùlùkùn fi wá máa ń wòye pé ọ̀rọ̀ rẹ̀ ẹ́ ṣe ti ànábìlẹ̀ máa fi ṣàlàyé fún àwọn ṣùgbọ́n isa kò yọnu sí ìjọsìn tí àwọn èèyàn ń jọsìn fún un lóbi jẹ́ pé ọlọ́run bá fẹ́ ṣàlàyé ẹnu sọ́tò maida aya seventy two ọlọ́run ní wàkọ́dí kàfárọ̀ lẹ́ni nà kọ́ọ́lù iná lọ́ a wà lùmọ̀ọ́sẹ̀ o. لقد كفر الذين كفروا لقد كفر الذين قالوا إن ọlọ́run ní àwọn tó pe jésù tí wọ́n pè é ní ọlọ́run ọba ọlọ́run ní àwọn ni wọ́n di kèfèrí ìtumọ̀ ẹ̀ ní pé kí ni o jésù o kì ṣe kí ni o kì í ṣe kèfèrí mùsùlùmí lòun tòdó pé kò yọnu sí kékeré ni o kí wọ́n máa jọ́sìn fún un lóbi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ àwọn ẹni re àwọn àfáà re àwọn ẹni ọlọ́run re tí wọ́n bá jẹ́ pé àwọn náà ò yọnu sí káwọn èèyàn máa jọ́sìn fún wọn so wọn ò ní wà pẹ̀lú àwọn èèyàn àwọn èèyàn ló ṣe kèfèrí àwọn èèyàn ṣe kèfèrí mùsùlùmí náà sì jẹ́ wájú ọlọ́run tí wọ́n bá ti wá yọnu àwọn náà ò di kèfèrí pẹ̀lú wọn so látara bẹ́ẹ̀ àwọn èèyàn tún ní àwọn èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ń sẹ̀mí bẹ́ẹ̀ wọ́n ti ń sin nǹkan tí ò sẹ̀mí bẹ́ẹ̀ làwọn èèyàn ń sin nǹkan tó ṣe yí pé kí ni ó ń sẹ̀mí ikọ̀ ẹlẹ́kẹta nǹkan táwọn èèyàn ń sìn òun náà ni àwọn nǹkan tá a lè rí lójú sánmà òun náà ni àwọn èèyàn ń sin oòrùn àwọn èèyàn ń sin òṣùpá àwọn èèyàn ń sin ìràwọ̀ àwọn tó ṣáájú lọ àwọn èèyàn Ibrahim alayhisalatu wasalam wọ́n sin ìràwọ̀ àwọn èèyàn Balikis àwọn sin oòrùn wọ́n sin kíni o wọ́n sin oòrùn wọ́n tún sin òṣùpá lẹ́gbẹ́ inú sọ́tù namli sọ nígbà tí udiwuda tó lọ tó wá rí àwọn èèyàn sábà ó ní aya twenty four àti aya twenty five ń bẹ ó ní wàjáde tó há. wàjáde tó há wọ́n kọ́ ó máa. ní mo rí obìnrin náà àtàwọn èèyàn rẹ̀ yẹsùdúnà lè ṣàmsì mi dúnìlà wọ́n ń forí kanlẹ̀ fún oòrùn mi dúnìlà yàtọ̀ sọ́lọ́n ní táwọn forí kanlẹ̀ nìyẹn so ọlọ́run sọ pé la tẹ́sídúdú lè ṣàmsì wala lè kọ́mọ. ọlọ́run ni ẹ má fo ọlọ́run ni ẹ má forí balẹ̀ fún oòrùn ẹ má forí balẹ̀ fún òṣùpá ọlọ́run tó jẹ́ pé òun ló dá oòrùn àtòṣùpá òun ni ẹ forí balẹ̀ fún sọmọdé bá ń ṣe lé èṣù ló sọ di ẹ̀tọ́ fún wọn lọ́wọ́ sọ pé fàṣẹ́yìn aláwọn ṣètọ́ àmàlà. fàṣẹ́yìn aláwọn ṣètọ́ àmàlà so esu òun ló sọ di ẹ̀tọ́ òun ló sọ di òun ló sọ di ọ̀ṣọ́ fún wọn nínú ẹ̀mí wọn pé ẹ lọ máa pé à ah, kíní tẹ̀ ń wo ẹni bí ti ń jáde báyìí olóyè ah, kó jọ lọ́hùn wọn bá sọdọ̀ lọ́hùn nàbí Ibrahim wá wò ní tiẹ̀ yìí pé eléyìí sọ lọ́hùn ẹ̀dá pé yọ jáde lọ́sàn yọ padà wọlé àbúṣùpá yọ jáde lálẹ́ yọ padà wọlé òun náà tún wo nájímọ̀ ó gbà á ah, kí láyé lè gbà wọn gbélé lọ́wọ́ fún tọ́ba ti ọlọ́run lè máa lọ kó tún máa padà wá jáde ọlọ́run gbọ́dọ̀ wà stable ni so alẹ́ Ibrahim ọlọ́run ọba jẹ́ kí ó mọ̀nà látara bẹ́ẹ̀ ló fi dá ọlọ́run ọba mọ̀ so ikọ̀ ẹlẹ́ẹ̀kẹrin inú kan tí àwọn èèyàn máa ń jọ́sìn fún òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka so àwọn èèyàn ti jọ́sìn fún àwọn màláìka wọn ò rí màláìka rí o kò sẹ́ni tó ní màláìka tó rí rí gbogbo àwọn èèyàn ti bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ẹnìkankan torí màláìka rí ní súrọ̀ màláìka kò sí téèyàn bá rí màláìka yóò yà rí ní súrọ̀ èèyàn òní ṣùgbọ́n yóò rí ní àwòrán àwòrán tí màláìka gangan wà èèyàn ò lè dá màláìka rí ní àwòrán tó wà sọtọ́ màláìka kan ń gbàdá ní ibi ibi rẹ̀ báyìí síbi ibi rẹ̀ seventy thousand years lèyàn ó fi rìn rìn bẹ̀ ká tó wá sọ jìbìrì tó jẹ́ ọ̀gá gbogbo àwọn màláìka màláìka kan so èèyàn lè rí yorùbá bẹ́ẹ̀ bá rí gẹ̀yìn ò ní dákú so <laughs> sọlọ́dọ̀ wa bẹ́ẹ̀ ẹ̀yìn ò lè rí màláìka ní nǹkan tó ṣe yí àwọn yẹn kàn gbọ́ ni pé ọlọ́mọ màláìka sáwọn ànábí ọlọ́run ó tán ní tí wọn ò tún rí nìyẹn wọ́n sì ń jọ́sìn fún <laughs> ní tí wọn ò rí wọ́n sì tún jọ́sìn fún ibi tó mẹ́yàn tí làákàyè ọmọ èèyàn tó dojú so ibi tí ò rí àwọn kan sì mú pé màláìka ọ̀làmà ṣe kí ni o ọ̀làmà jọ́sìn fún ọlọ́run sọ ganu sọ́tò àǹbíyá ìtànká yìí gangan ọlọ́run sọ nípa àwọn màláìkà láàrin àyà twenty five twenty nine mẹ́ta ti kà sẹ́yìn ọlọ́run sọ nípa àwọn màláìkà gbé màláìkà ò lé láyé láyé màláìkà ò tó bẹ́ẹ̀ màláìkà gbé láyà sún aláà máa mọ̀ràn wàyà fún alúnà máa yọ màrún màláìkà ò lè yà pẹ̀lú bàbá wọn láṣẹ sodó àbáyé wọn máa ṣe ni wọn máa ṣe ọlọ́run sàlàyé wọn dáadáa ọlọ́run wàkọ́ọ̀lù wàkọ́ọ̀lù ìtàkàdà rahman. wàkọ́ọ̀lù ìtàkàdà rahman ọlọ́run ní àwọn tán jẹ́ àwọn kèfèrí ọlọ́run ní bí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n lọ́lọ́run ọba bímọ wọ́n tún pe àwọn màláìka náà ní pé ọmọ ọlọ́run bí wọ́n ti bẹ̀rẹ̀ láti ibi jésù pé ọjọ́ ọmọ tó sọ di ọlọ́run wọ́n tún sọ àwọn màláìka náà dọ́lọ́run gbà tó yá wọ́n kọ́ bẹ̀rẹ̀ pé ọmọ ọlọ́run ni wọ́n ọmọbìnrin ọlọ́run ni wọ́n tó bá àwọn kan pé ọlọ́run gan làwọn èèyàn yìí jáde àbá ń bá lọ bẹ́ẹ̀ náà ọlọ́run sọ̀rọ̀ yàrá ọ̀rọ̀ mímọ́ ọlọ́run ọba bali ìbádùn mùkùrọ̀mù bali ìbádùn mùkùrọ̀mù ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka àwọn náà ẹrú sí ni wọ́n o bẹ́ẹ̀ náà ti jẹ́rú màláìka gan ẹrú ni kò péré lọ́mọ so bí àwọn ọmọ péré lọ́mọ láyé ọ̀tàn ẹ̀jẹ̀ ni so ẹrú gan àwọn màláìka mùkùrọ̀mù tá a pọ́nlé ẹrú tá a pọ́nlé ọ̀nà àwọn màláìka náà láyẹ̀sì bí kú náà ó bìlẹ̀ kọ́ ọ́ nítorí wọn bá ní kí màláìka ò sọ ní ó sọ tí màláìka kan bá sọ ọ̀rọ̀ ṣáájú ọlọ́run kò tó bẹ́ẹ̀ láyẹ̀sì bí kú náà ó bìlẹ̀ kọ́ ọ́ ẹni tí ò lè sọ̀rọ̀ síwájú ọlọ́run àwọn màláìka náà. so àṣẹ ọlọ́run ọba tó bá pa àwọn màláìka láṣẹ òun ni wọ́n fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe pátáyányá so tọ́lá bá pàmò aláṣẹ náà ń ṣe bára yẹn nam yà á lọ mọ. àwọn màláìka ò ní nímọ̀ kankan ìmọ̀ tọ́lá bá bá fi mọ̀ àwọn ni n ti bẹ wájú àwọn màláìka ọlọ́run mọ̀ n ti lẹ́yìn wọn ọlọ́run mọ̀ tọ́lá fi ń jọ́ lọ́n nìyẹn nam. wala yashfa'una illa liman irtada wa hum min khashyatihi mushfiqun tó bá dàlì kí a máa àwọn màláìka ó sì pẹ̀ ṣùgbọ́n ọlọ́run nìkan wọn ò lè sì pẹ̀ mi màá yọ̀ǹda fún wọn kí wọ́n sì pẹ̀ ẹni tí wọ́n sì sì pẹ̀ wọn lè sì pẹ̀ kèfèrí ẹni tí mo ti yọnu sí díẹ̀ tẹ́tẹ́lẹ̀ òun ni ó ṣe kíni o òun ni ó sì pẹ̀ yọnu tó kù so kí wọ́n fi kèfèrí kan kọ́ máa wọn ò tó bẹ́ẹ̀ nàm. àwọn tó jẹ́ wọ́n máa ń bẹ̀rù ọlọ́run gan báyìí gan ti ń bẹ̀rù ọlọ́run àwọn màláìka náà ń bẹ̀rù ọlọ́run pé pa àwọn sí wù nàm. ومن يقل منهم إني إلى ربي ọlọ́run á sọ pé ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ láàrin àwọn màláìka tó ń gẹ́gẹ́ sọ̀rọ̀ báyìí tó ní èmi lọ́lọ́run tó ní èmi lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ó wá sọ bẹ́ẹ̀ nínú àwọn màláìka ó sọ pé èmi tẹ́ ń wo ọlọ́run kọ́kà sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ọlọ́run kọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run kìíní. màláìka nàìjíríà ọlọ́run ni àwọn màláìka mú ní wọ́n náà ni ilé ọwọ́ inú náà tí ó sì yé méjì bẹ́ẹ̀ nájú sí yóò wọ̀ náà àwọn màláìka yìí ṣe ọ̀rọ̀ náà tí wọ́n ṣùgbọ́n ilé yẹn bá sọ́nù wọn yóò wọ̀ náà ọlọ́run kò sí méjì bẹ́ẹ̀ ọlọ́run gbogbo ẹni tó ẹni náà tó wọn ọlọ́run so látara bẹ́ẹ̀ ọlọ́run bò kì í fi ọ̀rọ̀ pé ká mú ẹnìkan pẹ̀lú ọlọ́run ọlọ́run èfi ṣeré rárá àgbẹ̀ ọlọ́run máa ń la ahada agiyaru mi náà lọ́la kò sẹ́ni tó jowú tọ́lọ́run ọlọ́run ò fẹ́ rí kéèyàn ọmọ mẹ́nìkan pé ó tún yí ó wá ń kà rírì bí ọlọ́run tó yẹ kó à ìrẹ́ni bẹ́ẹ̀ <laughs> nǹkan tó lágbára pọ̀ ni so nǹkan tó lágbára ká mọ̀ máa ṣe bẹ́ẹ̀ rárá ká má ka ẹnìkan sí ju pété àti wá gbé kọjá eh, ọlọ́run so ọlọ́run bá ń ṣàlàyé fún wa so àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni àwọn èèyàn máa ń jọ́sìn fún ṣùgbọ́n àwọn màláìka wọn ò yọnu sí kí àwọn èèyàn máa jọ́sìn fún wa Isa bùnà Mariam ò yọnu sí pé kí ọ kí àwọn èèyàn máa jọ́sìn fún so látara bẹ́ẹ̀ irú àwọn eléyìí ò lè wà pẹ̀lú àwọn tí bá ń jọ́sìn fún wọn so gbogbo àwọn òkúta táwọn èèyàn bá jẹ́ pé wọ́n jọ́sìn fún wọn àwọn eléyìí wọ́n wà nù náà pẹ̀lú àwọn tó jọ́sìn fún wọn so gbogbo ẹlòmíì náà tó bá jẹ́ pé nínú àwọn ẹni rẹ ni tó bá tún yọ́nú sí káwọn èèyàn máa jọ́sìn fún irú ẹni bẹ́ẹ̀ yọ wà nínú ná pẹ̀lú àwọn tó ti pé kí ni o tí wọ́n jọ́sìn fún so gbogbo ohun tó bá ti jọ́sìn fún tí wọ́n bá jọ́sìn fún oòrùn òṣùpá ìràwọ̀ gbogbo wọn náà wà náà ni tí ó sì méjì bẹ́ẹ̀ tọ́lọ́ bá jọ pé tí wọ́n bá ti lè jọ́sìn fún báyìí wọ́n dà wọn so látara bẹ́ẹ̀ ká má jọ́sìn fún kàmí ní ẹ̀yìn náà ẹ̀ka síwájú. lọ́ọ̀ká láwùlá yàlíyàtàn ọlọ́wọ́n máa ń ṣàlàyé tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama ẹni tá a pè ní abdullahi ibn yìí ó padà wá gba islam nígbà tó ṣe ọlọ́run ọba tún sọ àlàyé léyìí fún un ó padà wá rí i pé òun ò ní pọ́ìntì kankan so látara bẹ́ẹ̀ ọlọ́run ní kó padà gba islam so náà wàá dẹ̀ di ẹni tó ṣe yí pé ó bẹ̀rẹ̀ sí í tún kọrin torí pé náà àwọn kọrin kọrin nínú ìgbàjà ìlíyà ni tó jẹ́ wípé a máa kọrin bú àwọn mùsùlùmí kódà wọn máa ń kọrin bú òjíṣẹ́ ọlọ́run so ṣùgbọ́n ọlọ́run padà ní kó padà gba ìsìláàmù tó náà padà wà ń búra rẹ̀ gángan fúnra rẹ̀ pé ọlọ́run ló ní kọ́ wọn kọ́ wọn lọ kú sípò kèfèrí o òun máa ń rò pé ńgbà tí òun sọ̀rọ̀ yẹn òun gbọ́n ni àti àgbà òpònú gangan ni òun gbà tí òun sọ àwọn ọ̀rọ̀ tó òun sọ sọlọ́ba ṣàlàyé fún wa nínú àyà eléyìí ọlọ́run ọba ń sọ pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jọ́sìn fún ọlọ́ni láwùkánà àwùlá ìhàlẹ̀ à. láwùkánà àwùlá ìhàlẹ̀ à ká ní àwọn tí wọ́n jọ́sìn fún yìí ká ní wọ́n bá jẹ́ kí ni o. ká ní wọ́n bá ni máa wàrà dùn wá kò ole wọ náà tọ́lọ́ ń sọ fún wa nìyẹn kò wọ náà máa wàrà dùn wa kò yẹ wọ náà ọlọ́run bẹ sọ pé mo yẹ sọ lọ́ọ̀ lóye kókó náà so ọlọ́run bẹ sọ pé àníwọ̀n yẹ sẹ ọlọ́run ni mo bẹ fi kó wọn sínú náà tó pé kí bá ọlọ́run ni kò kí o náà lóbi pé gbólóhùn kò tẹ́ dáì lógbó alọ́wù ọlọ́run nìkan ló dá nìyẹn so ẹ bá sọ fóun náà wá jẹ́ ìlàwù tó ní níta ń lò yẹn tá a lò fọlọ́run tó náà sọ fóun fẹ́ lò fún ara rẹ̀ kò sí èméjì bẹ́ẹ̀ yọ wọnú náà ni so ọlọ́run láwùkánà àwùlà. ọlọ́run tí mo fẹ́ sọ fún yín ni wípé àwọn tẹ́ ń jọ́sìn fún tó jẹ́ wípé wọn èé sọ lọ́run tẹ́pẹ́ ìjọsìn fún wọn ká ní wọ́n bá lọ jẹ́ pé kí ni wọ́n bá jọ́ lọ́run ni mo fẹ́ sọ fún yín pé máa wárọ̀ dúró àwọn ò lè wọnú náà láéláé mo fẹ́ sọ fún pé wọ́n sọ lọ́run náà nù wọ́n <laughs> fẹ́ sọ fún pé wọ́n sọ lọ́run náà wà kú ló ń fi hà. ọlọ́ni wà kú lòun gbogbo wọn pátá yanyan fi àkọọ́lẹ̀ dùn ọlọ́ni wọ́n máa bẹ gbére ń bẹ̀ ni tí ò sí èméjì ń bẹ̀ ni torí pé wọ́n ti ṣẹbọ ẹ bá yìí ti ṣẹbọ yọọ máa bẹ gbére nínú náà ni ó ti ba gbogbo yìí máa ní ẹ pàtà yẹn ó ti bàjẹ́ sòtẹ́ yẹn bá ṣe ẹbọ tí wọ́n sọ wípé ẹ ọjọ́ bàbá bá bá mi skọ́ọ̀lù dára tì mí lè iman nínú ẹ̀mí rẹ̀ ẹ̀dọ́ bàbá bá tìǹtì ní díẹ̀ nínú imani nínú ẹ̀mí rẹ̀ kò ní rá sínú ná ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n jọ́sìn fún tó yọnu sí àtẹ̀ńtó jọ́sìn fún ti yẹn wọ́n ti ṣẹbọnu wọ́n ti pera wọn lọ́lọ́run so àwọn àwọn yẹn ò lè jáde kúrò nínú láéláé forever. ọlọ́run ni wọ́n máa bẹ gbére nínú nánà ni forever bí wọ́n ti máa lọ nìyẹn nam. làwọn fi yá zàfihàn wọ́n fi àlàyé sàbàwọ́. ọlọ́ba fẹ́ ṣàlàyé fún wa ó fẹ́ ṣàlàyé nǹkan tí ó máa ṣẹlẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ ná nígbà tí wọ́n bá di ẹni wọnú ná ọlọ́ni là ń fi àzẹ̀fìrì. so nǹkan tí wọ́n ń pè ní sẹ̀fìrù òun náà ní wípé nígbà tí ìbànújẹ́ bá wà fún yàn ẹ̀rọ ajẹ́ pé ìbànújẹ́ yẹn ẹ̀mí wá ń wá láti inú inú so ìdọ́jẹ́ pé bí ìbàdàn yẹn mí kalẹ̀ ti ń mí so irú yẹn téèyàn wà nù bànújẹ́ so mímí tí máa wá ẹ̀tọ́ yẹn tó wà nù bànújẹ́ pé ah tí ó máa míhun ọlọ́ni làwọn fi ya àṣẹ fi rùn ọlọ́ni mímí yẹn ó wà máa wà fún wọn ọlọ́ni bí ó ti wà nìyẹn àwọn tó ń jẹ́ pé àwọn tí wọ́n jọ́sìn fún nǹkan àti nǹkan tí wọ́n jọ́sìn fún bí ó ti wà fún wọn nìyẹn náà. wọ́n fi àlàyé sàrò ọlọ́ni wà ń fi àlàyésìmà òun àwọn tó jẹ́ àwọn àfa wọ́n ni pé àyà yìí àwọn tó bá ti jẹ́ ẹni inú ná ọlọ́ni wọn ò ní gbọ́ nǹkan àwọn kan báyìí pé wọn ò ní gbọ́ nǹkan ni tòbí àyà kan wà ní sọ́tún ìsirọ́ tọ́lọ́wọ́ bá sọ pé wànà sùúrù hun yawmal qiyamati wanasuruhum yawmal qiyamati ala wujuhihim umyan wa bukman wa summan bótu wọn bẹ nìyẹn nusratu Isra no mi lè sọ nọ́mbà yẹn ti no wanasuruhum. ونحشره يوم القيامة على a kó wọn jọ́njọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama tá a bá ti wá kó àwọn tó jẹ́ jọ́njọ́ alikiyama Ọlọ́ọ̀ni wọn wọ́n jẹ́ afọ́jú Ọlọ́ọ̀ni wọn jẹ́ ẹni tí ò ní lè máa sọ̀rọ̀ kankan wọ́n sì náà afáàbí sọ pé wà ń fi àlà ayé sùnmà òun wọn ò ní lè gbọ́ nǹkan kan mọ́ etí wọn ó ti di ìpanu ná so lẹ́yìn pé bí wọ́n ti wà nìyẹn láwọn àsìkò kan nù ná wọ́n ti padà máa pariwo nù nígbà tó bá yá so bí wọ́n ti kọ́ wà nìyẹn nínú túmọ̀ mí ni pé wà ń fi àlà ayé sùnmà òun náà ẹ̀rì àwọn tán wà tán bá wà ń bẹ̀ eléyìí ò ní gbọ́ mímí eléyìí kò ní gbọ́ gbígbin tó lè gbìn eléyìí náà ò ní gbọ́ gbígbin tí gíní eléyìí mgbe ka wọn máa gbìn wọn ní kíni o lọ́tọ̀ọ̀tọ̀ ni sọ gbígbìn ọlọ́run ní jẹ́ máa ara wọn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta náà ni pé láàyè sùnmà ma máa yà wọn ò ní nǹkan tí ó dùn wọn nù nínú inú kíni o nínú náà tí n tí ó máa bà wọ́n nú jẹ́ òun ni wọ́n máa gbọ́ lọ títí ayérayé tábàtí wọ́n máa so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa kí a ma bá a mọ̀ kàkáyà ilé náà kí a tó dúró náà a máa ọlọ́wà ni iná lẹ́dínà sábàkọ̀tìláhùn mínà àlẹ́hùsìnà ọlọ́ba wa fẹ́ yọ àwọn tó ṣiṣẹ́ ọlọ́wọ́n bá ṣàlàyé wípé àwọn yẹn ò yọnu sí kí wọ́n máa jọ́sìn fáwọn olówó àfihàn fi àyà yọ ọlọ́ni ọjọ́ wọn kú bẹ́ẹ̀ ọlọ́ni iná lẹ́dínà sábàkọ̀tìláhùn mínà àlẹ́hùsìnà olóní àwọn tó ṣe wípé sábà kọtílà húmùlẹ òsínà àwọn iṣẹ́ tó dáa àwọn iṣẹ́ eré tó dáa ó ti gba wájú wá sọ́dọ̀ wa so látọ sábà kọtí àlè òsínà láwọn mìíràn àbí ká pé àwọn dáadáa táwọn ọlọ́run bá fẹ́ ṣe fún wọn ìyẹn ni pé àti parí ẹni tí ó jọ ọmọ àlìjánà ẹni tí ó jọ ọmọ yẹn ni àlè òsínà àsàádà oríire táwọn ọlọ́run bá ti ṣe fún wa sábà kọ́ ti mí ná làwọn ó ti gba wájú fún wa ó ti gba wájú látọ̀dọ̀ wa sí wọn pé àwọn eléyìí o ẹni tí ó jẹ ní àlìjánná ni wọn táwọn ọlọ́run bá ti parí ẹ̀ bẹ́ẹ̀ ni àlìjánná ni wọn òun náà ni pé àwọn yẹn ò ní tí wọn fẹ́ jọ́sìn wọn dájú àwọn ẹni ń ò ní yọrùn síbi kí wọ́n jọ́sìn fáwọn ọlọ́run ni kò láà ìka. kò láà ìka ni ọlọ́run gbogbo àwọn eléyìí mo bọ̀ àdúnà àníhà á wọn jìnnà kúrò nínú wọn ò ní ṣe kí ni wọn ò ní jẹ́ wọn ò ní jẹ́ tí ó tiẹ̀ rárá wọn ọlọ́ni àwọn tó ń jẹ́ ọmọ àlìjánná láyẹ̀sìmọ̀ una àṣìṣà wọn ò ní máa gbọ́ gbogbo tí ó máa jẹ́ àwọn ohun tí ó máa jáde láti inú iná wọn ò ní máa gbọ́ wọn ò ní gbọ́ tiwọn àbí tó máa yẹ pé àwọn fẹ́ gbọ́ fún ara wọn òun fẹ́ mọ̀ pé ẹnìkan tí máa fún un ṣe yẹ̀yẹ́ láyé ibo lọ́wọ́ ọlọ́wọ́ àjẹ́ orí ibi tó bọ́wọ́ fẹ́ máa gbọ́ bí ti ń pariwo ìyá ọlọ́wọ́ fi hàn ṣùgbọ́n ọlọ́run ní jẹ́ ariwo ọmọ dín wọn lọ́wọ́ ọlọ́run ní jẹ́ wọn gbariwo gbogbo àyàn bá wọn manú náà bá ti ń pariwo tó tán pariwo ìyá tó ọlọ́run ní jẹ́ wọn gbọ́ láyé smauna àṣìṣà. sòtò téèyàn bá ń gbádùn téèyàn tó ń gbariwo ẹnìkan ti ń jẹ́yà sẹ́yìn pé gbádùn ó ti ní ó ti ní kọ́má ọlọ́run ò ní máa gbọ́ ó ti láàyè so wọn ò ní máa gbọ́ ọlọ́run àwọn ń fi màṣítà àti. ọlọ́run ni wọ́n máa bẹ nínú àlìjánná lẹ́yìn tí ó máa bẹ gbére níbi nǹkan ló pé fí mọ̀ṣítà àti àǹfọ̀sọ̀ ìtẹ́ni wọ́n bá ń fẹ́ láàmà fún wọn àwọn kan máa chúùsì ni oúnjẹ tí mo fẹ́ jẹ ni á gbé fún wọn èyí tí mo fẹ́ mu ni á gbé fún wọn mo fẹ́ rẹ́ ni báyìí á fi hàn wọn gbogbo jẹ́ máa ń béèrè fún láàmà fún wọn tọ́wọ́ àgbà rẹ̀ lọ́kọ́ lọ́mọ bá fẹ́ gbọ́ àfọ̀ àjọ rẹ̀ tọ́lọ́nu so ẹ bá ti wà ní àlìjánná kò sí tó béèrè lọ́wọ́ àjọ ọlọ́run tọ́lọ́run bò ní fún un kò sí bó ń lọ bí ẹbí ẹni kìíní kan wà láyé tó dáa gan tí òun ti kí ni òun gun lift kan láyé tó dáa gan ọlọ́run gbé fún gbogbo ọdọ wa ni kó béèrè fún ọlọ́run bó wọn fún so látọ̀ra bẹ́ẹ̀ ọlọ́run ṣe sànù wa kí ọlọ́run bá ṣe wálé ní àlìjánnà kọ́lọ́run má ṣe wálé ẹni iná má ṣe wálé ẹni tí àwọn èèyàn ó ti sábàbí wa tí wọ́n fi jẹ́ ẹni tí ó wọná mọ̀jà mọ̀jà máa jọ́sìn fún yàn mọ̀jà jẹ́ wọ́n jọ́sìn fáwọn náà kọ́lọ́n wá sànù ní kọ̀ọ̀kan wa subhanaka wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.